بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به ويقطعون ما أمر الله به ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم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 إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فون ونوبة أتركات جفون ونبوة محمد صلى الله عليه وسلم أتي وراء إليه أتي وصحابه آه ننو انتو باباكي جو تيمان بيان جو láti كو òun náà ni alukur'an alkarim tó gbọ́ àwọn afáàmọ́ ń ṣàlàyé pé sharaful ilm bí sharafil ma'lum tàbí fẹ́ mọ bí ìmọ̀ kan ṣe pàtàkì tó ẹni tí a fẹ́ kọ́ níbẹ̀ ni ó ṣàlàyé lọ́fi jẹ́ pé ilmu tawhid òun ni ọ̀gá ìmọ̀ orí pé kí là ń kọ́ níbi ilmu tawhid à ń kọ́ nípa ma'rifatullah dídọ́lọ́wọ́n bá wọn wallahu akbaru min kulli shay ọlọ́run sì ju gbogbo nǹkan pátá alukur'an alkarim ìmọ̀ nípa rẹ̀ ọ̀gá àmàlùmọ́ nítorí pé ká mọ̀ nípa ẹ̀ afẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tó yẹ pé kò sí ọ̀rọ̀ tí ó jẹ́ òdodo jùlọ kò sí ọ̀rọ̀ tí ó ní ipò lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala jùlọ. ìjókòó tafsir ìjókòó tí ó dáa púpọ̀ ni nítorí ìgbà yóò pẹ̀lú ìjókòó tafsir ọ̀nà ìgbàgbọ́ ibi tá bá ti ń jókòó láti wọ pé kí ni túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wọn ni ibn jarir at-tabari rahimahullah ta'ala wọn ni inni la ajab mimman qara'a al-qur'an wa lam ya'lam ta'wilahu kayfa yaltadhu bihi wọn ni èmi máa ń ṣe mí fẹ́ni tó bá lóhun ka qur'an tí ò wá mọ̀ túmọ̀ rẹ̀ n tó ń kà yẹn báwo ló ṣe fẹ́ gbádùn ẹ̀ báwo ló ṣe fẹ́ sàǹfààní ńbẹ̀ afẹ́ gbìyànjú láti mú àlàyé ní ìwọ̀nba tọ́lọ́mbà fún wa ní àǹfààní wa lórí àwọn àyàtò tí a ti mẹ́nu lé ní ìjẹta inshàlá a máa tẹ̀síwájú ní ẹ̀ní àti oríṣiríṣi àlàyé nípa gbólóhùn ọba subhanahu wa ta'ala tó ń bẹ nínú suratul baqara ní àyà twenty six ọlọ́ba ní inna Allaha la yastahi an yadriba mathalan ọlọ́ba ní òun ò ní bìkítà òun ò ní kágara òun ò ní tijú láti máa fi àpèjúwe lélẹ̀ má ba'udatan fama fawqaha àpèjúwe tí kò tó ẹ̀fọn tàbí ká sọ pé kódà àpèjúwe tó ṣe déédéé ẹ̀fọn ó lè má tẹ̀fọn ó lè ṣe déédéé ẹ̀fọn fama fawqaha àti ń tó ju ẹ̀fọn lọ ọlọ́ba ní fa amma alladhina amanu àwọn olùgbàgbé òdodo fa ya'lamuna annahu al-haqqu min rabbihim wọ́n gbà pé àpèjúwe tó lọ́n fi lélẹ̀ yìí فيقولون ماذا أراد الله بهذا مثلا àwọn máa sọ pé àlàyé tọ́lọ́wọ́n bá ń ṣe yìí àpẹẹrẹ tọ́lọ́wọ́n bá fi kalẹ̀ yìí kí lọ́lọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ yudillu bihi kathiran wa yahdi bihi kathiran. ọ̀pọ̀lọpọ̀ ó sọnù pẹ̀lú ẹ̀ pẹ̀lú àpẹẹrẹ tọ́lọ́wọ́n fi kalẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ó sì mọ̀nà ọ̀rọ̀ wa ma yudillu bihi illa al-fasiqin ẹnìkan kò wá ní sọnù pẹ̀lú òkú ìyẹn ọlọ́run ní sẹ́ni kankan nù pẹ̀lú ẹ̀ ilẹ̀ alifasiki àfàwọn òbí lẹ̀ jẹ́ àfi àwọn olùyàpọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti àlàyé tó pọ̀ lórí ilé ní ìjẹta sọ̀rọ̀ ìgbìn lẹ́yìn ta'ala lórí akọ̀ọ̀mù àti ṣàlàyé lórí kí ni àwọn àfọ mímọ tafsir kí ni wọ́n sọ pé gbólóhùn tó lọ́ba sọ pé inna Allah la yastahi an yadriba mathala àrínú wọn tí wọ́n sọ pé inú alukur'an alkarim nígbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi àpẹẹrẹ kalẹ̀ fún wa látara èsì àti látara alankabut nínú suratul ankabut ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní àpèjúwe àwọn tí àwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́run ni ó dà gẹ́gẹ́ bí aláǹtakùn tó jẹ́ pé ó kọ́lé ilé tó kọ́ yìí ilé tó yẹpẹrẹ ni ó túmọ̀ sí pé ẹni tó náà bá fẹ̀yìntì nǹkan míì tàbí tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run àpèjúwe rẹ̀ ò tà sí ẹni tí ó gbẹ̀mí lélẹ̀ aláǹtakùn sọ̀rọ̀ pé kò sí tí ò lè fẹ́ lé aláǹtakùn atẹ́gùn lásán lè fẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ pé gbogbo nǹkan míì táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run wọn ṣe fúyẹ́ nìyẹn àpèjúwe tẹ aláǹtakùn nìyẹn inú sọ́rọ̀tù alhajj ọlọ́ba ṣe àpẹẹrẹ títí tẹ̀sí ọlọ́ba ní yáyọ anas dòríba mẹ́fà ló fásitẹ́mi ọ̀wọ́lá ẹ̀yìn yẹn mo fẹ́ fún yín lápèjúwe ẹ̀tẹ́tìkẹ́ gbọ́ ọ̀rọ̀ ni àwọn táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run wọ́n dà gẹ́gẹ́ lẹ́yìn àkọlọ́kọ̀ dọ̀bàbà wọn à lè dé ìsìn dá ọlọ́run wà láwùjọ ṣìṣẹ́ máa kó la tó kódà kẹ ká papọ̀ lórí ẹṣin wọn à lè dé ìsìn dá nígbà tó lọ bá fàpẹjú èlé yẹ ó tún máa sọ gbogbo àwọn kan ń pè lẹ́yìn ọlọ́run bí wọ́n ṣe lọ wọ́n lè débi pé yàtọ̀ fún pé wọn lè dé ìsìn wọ́n ìyẹ̀ sùlùbọ̀ wọn dọ̀bàbà ọlọ́ni sáwọn tẹ wá ń tẹ̀lé tán lẹ tó bẹ̀yẹn lẹ́mọ̀ pẹ̀lú ọlọ́run sáwọn alẹ́ fi ilẹ̀ tẹ fún màsí lọ́run àpèjúwe méjèèjì wọ́n ní àwọn mùnàfíkùn nígbà tí wọ́n gbé àpèjúwe yìí àwọn kan ní àwọn yahood wọ́n ní allahu a'zam wa ajallu min an yadriba almathal bidhubab wala ankabut ọlọ́run gan ó yẹ kó bízì ọlọ́run pàtàkì kọjá kó máa sọ̀rọ̀ ẹ̀fọn àbí kó máa sọ̀rọ̀ eṣin àtọ̀rọ̀ aláǹtakùn àwọn kan ní ní tó fa àyà lélẹ̀ àwọn míì wọ́n ní tó fa àyà tọ́lọ́ọ̀bá sọ̀kalẹ̀ yìí ó ní pé tá a bá wo síwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti sọ ọ̀rọ̀ àwọn mọ̀nàfíkòòní ọlọ́run ṣe àpẹẹrẹ wọn pẹ̀lú ẹni tó dáná jọ ọlọ́ba ni mathaluhum kamathali alladhi istawqada naran ọlọ́ba ni àpéjú àwọn mọ̀nàfíkòòní ó dà gẹ́gẹ́ bí ẹni tó kó iná jọ falamma ada'at ma hawlahu ذهب الله بنورهم nígbà tí náà wá tan ìmọ́lẹ̀ yìí ká tán ọlọ́run mú ìmọ́lẹ̀ lọ ọ̀tàwọ́ká òun fi zulumat wọ́n wá wà ní ọlọ́run wá fi wọ́n kalẹ̀ sínú òkun la yubsirun wọ́n wá rí nàmá. eléyìí wàá takò wọn pé àwọn ọlọ́ọ̀bá ń jọ tí náà ti wá tan yìí ká ó wà tó padà bọ́ sínú òkun àpẹẹrẹ kan nìyẹn ọlọ́run ni ọlọ́run tàbí ká fi wọ́n wé òjò tí ń rọ̀ láti sánmà òjò yìí fi ìdòlùmọ́tún wàrọ̀ àdùn wàbárọ̀k ọlọ́ba ní òjò yìí fi ìdòlùmọ́tì ọlọ́ba ní ìdòlùmọ́tún bẹ́ẹ̀ òkun bẹ́ẹ̀ wàrọ̀ àdùn kíni àrà bẹ́ẹ̀ bákan náà wàbárọ̀k àti ìtìmá àwọn afáàní ìdòlùmọ́tì níbẹ̀ wọn náà ní asahab wọn náà ní ẹ̀sùjò ọlọ́ni òjò rọ̀ láti sánmà òkun wà ń bẹ àrá wà ń bẹ ìtìmọ́ wà ń bẹ ìtìmọ́ yẹn ni ṣé àrá ni thunder àbí ìtìmọ́ ni lightning uh-huh. so sahab ni zulumat yẹn ni cloud ọlọ́run ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yaj'aluna asabi'ahum fi adhanihim mina sawahiki hadhara al-maut ọlọ́run ni àwọn mọ̀nàfíkì yìí àpèjúwe wọn ó dàbí òjò tó ń rọ̀ láti sánmà nígbà tó dé yín rọ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó lọ́wọ́ bá sọ ìwà ń bẹ̀ wọ́n wá ń fi àwọn ìka ọmọ níka wọn sétí látara àrá tí èrò àrá tí ń sẹ́ hadar al-maut kíkú mú bàa pa wọn ọlọ́ni wallahu muhitun bil kafirin ọlọ́ba ní òun rọ kiri ká àwọn àwọn kèfèrí ni kò síbi tẹ́nì kankan lè sá mọ́ lọ́n lọ́wọ́ àpẹẹrẹ méjèèjì àwọn pé ah, ọlọ́run kọ́kọ́ fi àwọn ewé ẹni tó dáná nígbà tó dáná ìtàn ó tàn mọ́lẹ̀ yíká iná wa kú ẹlẹ́ẹ̀kejì òjò tí ti sánmà tára wà ń bẹ̀ tí ẹ̀sùjò àti tímọ́ wà ń bẹ̀ wọ́n wá ń fọwọ́ sétí nítorí pé wọn fẹ́ kú ah, wọ́n ní Allahu ajálùmínà àyẹ́dẹ̀gbẹ̀ mẹ́fàlàbí yàrá ọlọ́run pàtàkì ju kó máa sọ ọ̀rọ̀ bá ń lọ ọlọ́run subhanahu àyè ẹ̀dẹ̀rìbà masala ọlọ́wà ní òun ò lè ti òun ò lè tijú àdúrà wọn nígbà tó sọ pé àlèstèhíà ò ní bí ìtumọ̀ rẹ̀ àyè àstáhì yẹ ní inna Allaha la yakhsha ọlọ́ọ̀bà ò ní páyà ọlọ́ọ̀bà ò ní kù láyé nìkankan ní táwọn sọ yìí kò ní di ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ní di lọ́wọ́ láti ti máa foríṣiríṣi àpẹẹrẹ líle inú alukur'an kẹrì kálíbà máa ṣe wòye látàrẹ náà bá sọ pé لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها bóyá tí ò tẹ́ fún tàbí ká sọ pé ẹ̀fọn gan fúnlẹ̀ ọlọ́run lè fi pa òwe tó bá wù ó lè fi pa sámọ̀ ọ̀rọ̀ fama fawqa àti tó jẹ́ fún lọ. tó ń bá ti wá ń pa sámọ̀ ọ̀rọ̀ náà al-Qur'anul tó ń bá ti ń sọ̀rọ̀ bí òwe fa amma alladhina fa ya'lamuna annahu al-haqqu ọlọ́ni àwọn olùgbàgbé òdodo tí wọ́n jẹ́ mùmínì wọ́n mú òdodo ọ̀rọ̀ ọlọ́run ni obìnrin pé ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ yóò lè yá náà sọ pé nínú ẹ̀kọ́ tó ń bẹ àti sàlàyé ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa ti àyà àtàkọ́kọ́ yẹn àlàyé pọ̀ dáadáa alhamdulillah níwọ̀n bá ń tí ojú tó tásìkò sígbà wà láàyè láti ṣe àlàyé kákan fi capture rẹ̀ ibn al-qayyim al-jawziyyah rahimahullah ta'ala inú tafsir al-qayyim oníṣàbà allah oníṣàbà allah a'da'u al-munafiqin ṣàbà allah a'da'u a'da'u al-munafiqin bẹ̀kọ́wìn àwòkọ̀dùn ní àrọ́ ó ní ọlọ́ọ̀bá fi àwọn ọ̀tá rẹ̀ àwọn mùnàfíkùn ọlọ́ọ̀bá fi wọ́n jọ àwọn èèyàn kan tí wọ́n kó iná jọ létòdì aláhùn kí ni ìlè bàjẹ́ kó lè bá tan ìmọ́lẹ̀ fún wọn wọ̀nyẹn tẹ́fẹ̀ òbíà káàdà lè ṣàǹfààní látàrẹ̀ fálàmà àdọ́ àtìlá òmùnàá nígbà tí mẹ́rin tó wá tàn fún wọn tán tó tan ìmọ́lẹ̀ yẹn fa absoru tọ̀rì wọ́n ti wá mọ̀ ọ̀nà báàdà àǹkánu xiyárọ̀ nahihin lẹ́yìn ìgbà tó jẹ́ pé wọ́n ti dẹni tó jẹ́ pé ọ̀nà ti pin wọ́n lọ́wọ́ wọ́n ń lo wọ́n ń bò wọ́n ń parí dání wọ́n padà wá kó iná jọ nígbà tó kó iná jọ ṣé wọ́n ti ń parí dàrídà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó kó iná jọ nígbà tán kó iná jọ tán fahum kakomi safarin ó ní àpéjúwe wọn wàá tà sí àwọn tí ń ṣèrìn àjò bọ́ọ̀lù anitorik tí wọ́n ti sọnù ní ojú ọ̀nà fa awqadu nira tòbí òlà òmùtàrí wọn wá kó náà jọ pé a ti sọnù ilé yìí ni wọn ń tọ wọn sọnà tí wọn fi ń lọ falẹ́mà àdọ́ àtìláwòm fa absorù nígbà tó ti wá tàn mọ́lẹ̀ tán ti ríbi táwọn ń lọ wà á rọ̀fò tásítì mọ̀nà tí wọ́n ó ti fi àti anhom tilẹ̀ kalẹ̀ àníwáàrù. ní tí wọ́n ti fi ń mọ̀ ní wọn yẹn bí wọ́n ṣe ká ìmọ̀ yẹn kún fún nìyẹn wà bá kọ̀ òfin dolomat wọ́n á kú wọ́n á wà nínú òkun la yubsirun wọn àrínà mọ́ kọ̀dí sódàt àléyìm àbúwábùl ọ̀dà sàlá. fọlá mùnàfíkì àpèjọ wọn ni ẹ. wọ́n jẹ́ pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta irinṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta téèyàn máa ń lò láti fi mọ̀nà kò wúlò fún wọn mọ́ ọlọ́run ti dí gàgà wọn kó o níbi irinṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ó fẹ́ tíráì láti tú súnmọ́ bókùmọ̀ àwọn mìíràn fún ọmọláyà rẹ̀ jẹ́ àwọn kèfèrí wọ̀nyí tí wọ́n takò tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala wọ́n ti ṣe kí ni wọ́n ti ya àdìtì ẹni tí ò lè sọ̀rọ̀ ẹni tí ò rí na ẹgbẹ́ nu fìtínà mẹ́tẹ̀ẹ̀ta tó lè ṣe yàn tẹ́yọ̀ kan bá ṣe yàn nù fìtínà nínú mẹ́tẹ̀ẹ̀ta fìtínà ni kí ni yorùbá ń pẹ́ ẹni tí ò lè dọ́rọ̀ sọ ẹ́ ayaya ni ìwọ̀n àmọ̀ bọ́yá rìwáyà ọ̀nà wà but ayaya ni ọlọ́ba ni sọ́mọ̀nì ọlọ́ba ni sọ́mọ̀nì ọlọ́ọ̀bá ní àdìtì ni wọ́n bùkùmọ̀yún àyàyà ni wọ́n omiyọ̀n afọ́jú ni wọ́n ẹ̀wù tó lọ́ọ́ bá ń sọ ọlọ́ọ̀bá ní mẹ́tẹ̀ẹ̀ta ilé ń bẹ pẹ̀lú wọn fa òmùláyà jẹ wọn so wọn ò lè padà tó gbé nísìnyí tó bá yẹ kí wọ́n bá lajú tí wọ́n bá rí ìmọ́lẹ̀ wọn mọ̀nà tó bá yẹ pé wọn ò bá wá fọ́jú tètè wọn bá là tán bá gbọ́ ìpè wọn padà sẹ́yìn àbí ká máa sọ wájú àbẹ́ẹ̀kọ́ kí ni gẹ́gẹ́ gẹ́gẹ́ tó sọnù wọn ò sì lè sọ̀rọ̀ wọn ò tún wá lè ké síta pé ẹ dákun inú òkun làwọn àtàn ni ó gbà wálẹ̀ o ó rò pé zulumatun ba'duha fawqa inú òkun táwọn mọ̀nàfikún wà táwọn kèfèrí wà òkun tó gbé òkun pọ̀ ni ó rò pé bí tí wọ́n ṣe ta tó tí wọn ò fi ní rí tọ́lọ́wọ́n ọba mà iná ni ẹ Ibn Qayyim wọn fẹ́ sàlàyé ẹ ó ní fa innal huda ó ní ìmọ̀ ìran ọlọ́run yẹ́dẹ̀kọlù alẹ́ abdi min thalathati abwab ilẹ̀kùn mẹ́ta ló ní tí mọ̀nà fi máa ń wọlé tọ̀yàn wa mímọ ẹ̀sìn náà ní téèyàn bá gbọ́ kí ni òrìjẹ́ káwọn mọ̀nà fi kí àtàwọn kẹfẹ́ ló gbọ́rọ̀ ọlọ́run sọ mọ̀ ni bí ibnihi ní téèyàn fi ti gbọ́ wàyàrá òwò bí àìníhì àti kí ni àti ní téèyàn bá fojú rí kí ni wọ́n rọ́mù ìrìn oníbàkan náà fàyàkìlù bẹ̀kọ́lì àti ní téèyàn ń ṣe kí kọ̀dí dat alihim àbúwá abùlẹ̀húdà ọ̀nà mi gbogbo ọ̀nà tán fi lè mọ́tọ́ lọ́hùn ọlọ́ọ̀bá ti dì mọ́ wọn. ó ní fàlà tẹ́sán òkòlóbó ń ṣe ya wàlà tòbísíròhò wàlà táàkìlù máa yàn fáwà ẹ̀mí wọn tiẹ̀ ní irun tí ó ṣe wọn láǹfààní débi pé yóò gbọ́ bákan náà wọn tiẹ̀ ní fojú rí tọ́lọ́hùn. eléyìí ẹ̀rí pé ọlọ́ọ̀bá kọ wa lẹ́kọ̀ọ́ ń ó wà lágéjù ó ti wá sọnù wá rí ná nígbà tó rí ná tán ó tún wá bọ́ sókun ìgbà tó ti mọ́nà yẹn tó ti wò pé á ah, òun ti kọ́kọ́ sọnù ó wá rò pé òun ti sọnù padà iná tó tún fi wá ń tírèsì ọ̀nà ẹ̀ lọ padà kú nínú lọ etí di ojú ti fọ́ kò sì lè sọ̀rọ̀ ni àwọn afáà ní tọ́lọ̀ bá ń juwe nípa àwọn amúnàfikún òní ẹ̀ Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala tó pé àní pẹ́ lórí àní pẹ́ lórí tẹ́lẹ̀ púpọ̀ because a ti ṣe àlàyé lóríṣiríṣi lórí ẹ̀ ó ní ó mú nọ́kítọ̀ kan tó ṣe pàtàkì wá láàrin tó jẹ́ pé màá fẹ́ kí pé ó jẹ́ kó jẹ́ àǹfààní ó ní az-zulmatu ó ní òkun méjì ni òkun tí wọ́n ń kun ẹrú mélòó ni ó méjì ni ó ní mustamirratun wa hadithatun wa mustamirra mustamirra wa haditha òògùn tó jẹ́ pé mustamirra ni òògùn tó lọ gbére wa hadithatun àtòògùn tí ó sẹ́rí wa kó lè yọ dáadáa ẹnìkan bẹ látijọ́ tí wọ́n ti bì afọ́jú ni ṣe pé ìnira tí ó rí kò lè kẹ́ni tó jẹ́ pé òun ti rí mẹ́rí láyé kó tó fọ́jú ebi ọkọ yìí wá ní méjì òkun mùsùlùmí rọ òkun àtìlẹwà tíyan ti ń bá yìí tipẹ́ wọn àdìsá òkun kan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó ní wà íyá aṣáájú dolomatayin òkun tíyan bá kó sí létà ìlú burú jù ẹ wá máa wẹ̀kọ́ ó ní fa dolmatul monafik òkun ti monafik ń tiẹ̀ dolmatun bada nọ́ọ̀rù wọ́n ṣàforí gbàgbó ni wọ́n ti mọ̀nà rí kan tó sọnù omi ìwé tí wọ́n bàjẹ́ ju kèfèrí tí wọ́n bí ní ẹlẹ́bùn gan lọ. zulmatun ló sọ pé wàyíyà ashaddu zulmatain zulmatun hadisa wàyíyà ashaddu zulmatain. masalan kẹ́nìkan ni ah sunna wa náà ti ṣe rí wàhálà mo sọ̀rọ̀ yẹn ní àìtí ìpẹ́ yìí náà nígbà tí Haramain ń bẹ kì í ṣe pọ́rọ̀ pé èèyàn ń sọ yẹn káàkiri mọ́ mọ́ èèyàn méjì mẹ́ta tẹ́gbẹ́ láàrọ̀ mẹ́yìn wọn ní sòsáàkì lọ́wọ́ àṣírí láàrọ̀ mẹ́yìn ní ṣiṣẹ́ kí láàrọ̀ lọ tán sí agbógbóná Ramadan báyìí nígbà yàtayọ tó ní gbogbo 1990s wàláhì àṣẹ súnà àròmẹ́yìn làwọn èèyàn ń ṣe kí ni àròmẹ́yìn lọ́tàn sí wàláhì nínú wọn tó dún jálàbí wọn làwọn ṣe àjẹun ìwọ náà ni wọn mọ sọ pé ah nígbà táwa náà fi ń ṣe súnà wàláhì ẹni tí ò mọ súnà yẹn rí sàn jòun lọ torí eléyìí lẹ́nu tún wọ̀nyí àgbọ̀lùmọ̀tún bá dẹ̀ bí ìdá tí yẹn kó sínú ìṣìnà nígbà tó ti mọ̀ náà ni rabbana la tuzigh qulubana báàdà ìdá adé ìtànà tóbi báàdà ìdá adé zulmatun báàdà nur ònìyẹn wọn tó pé fa zulmatun munafik zulmatun báàdà nur wàá ma zulmatun kuffar ìsìnà isina, táwọn kẹfẹ́rí kó sí tiwọn fàwúwẹ́ làmìyẹ́ kúròjì mi ni àkọ́tù kó wúlò fìdá kan jáde rí ó yẹ pé àpèjúwe àpẹẹrẹ tó náà bá ń fún àwọn mọ̀nàfikún nìyí àwọn àsopin máa dà àrọ́dà lọ́wọ́ bí i Allah subhanahu wa amma alladhina amanu fa ya'lamuna annahu lahaqqun min rabbihim. ṣùgbọ́n nísìnyí níwọ̀n àbá bọ́lá ń ṣe fún wa lóye máa ṣé àwa tá a jókòó nínú ṣé àpadà máa rí àǹfààní tọ́lọ̀ bá ń sọ yẹn pé ah, ọ̀rọ̀ tọ́lọ̀ bá ń sọ yìí ọ̀rọ̀ jìnlẹ̀ ni. watammat kalimatu rabbika sidqan wa adla wa man ahsanu minallahi haditha wa man asdaqu wa man asdaqu minallahi ta ló mọ̀ ọ̀rọ̀ sọ bí naam àpéjú yẹn làwọn sọ pé mada arada Allah bi hadha masala kí lọ́lọ́ fẹ́ gbà lérò pẹ̀lú eléyìí ẹgbẹ́ àpéjú yẹn lẹ́ẹ̀kejì ọlọ́ba ni àwọn kan sọ yé bí nínú sàmà ó dà gẹ́gẹ́ bí kí ni tàbí ká sọ wípé ọ̀rọ̀ wọn dàbí asọ́yìb nínú sàmà kí ni sọ́yìb òun náà ni alimator òjò tí ń rọ̀ láti sánmà lásìkò tàbí ká fi wọ́n wé òjò tó ń rọ̀ láti sánmà ọlọ́wà ní òjò yìí kí ló wà ń bẹ̀ zonimat òkun wà ń bẹ̀ tí ṣe sahab waraj àti kíni wabarak kíni ìtumọ̀ eléyìí gẹ́gẹ́ bí àwọn onímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní onífàṣàbà àlèhódà wọ́n nínú eléyìí ọlọ́ọ̀bá fi ìmọ̀nà ó fi jọ ẹjọ́ ẹ o onífàṣàbà àlèhódà lẹ́ẹ̀dì àdàbí ìbàdà ìmọ̀nà tọ́lọ́ ń fún wa tó fún àwọn orí náà alukur'an ọlọ́run wa fi jọ bí sọ́yìb ọlọ́run fi jọ òjò onílẹ̀ anna alukuluba tahya bihi torí pé ìmọ̀nà tí ń sọ̀kalẹ̀ náà alukur'an karim ẹ̀mí tó ti kú ẹ̀mí tó ti kọ́tọ̀ ọlọ́run alukur'an wa máa yí ẹ̀mí yẹn lọ́lọ́run sọ pé inú tó bẹ́ẹ̀ náà alukur'an karim wà shifaun lima fi sudur àìsàn tí ń ṣe ọkàn wàláyé tí yẹn bá gbọ́ tó máa kur'an téèyàn bá gbọ́ yé bó ti tó àti bó ṣe yẹ àìsàn kìnyín ó sì lọ. ó ní torí pé ìmọ̀ iná ọlọ́run bá ti lẹ́nu alukur'an lè anel kuluba tahya bihi pẹ̀lú mímọ̀ ntọ́lọ́ ọba gbà lérò ní alukur'an ẹ̀mí yóò sì máa sẹ̀mí hayat al-ardi bilmatar gẹ́gẹ́ bí ilẹ̀ ṣe máa ń sẹ̀mí pẹ̀lú òjò gbogbo àwọn ibi táwọn yìí ló ti di pápátẹ́ ló ti di asálẹ̀ tẹ́lẹ̀ nígbà tó di òde kí ló ṣẹlẹ̀ ó ní ẹyọ kan tí mo fẹ́ lò ń bi kìnìún náà níbi kẹfí máa sọ ọ̀pọ̀lọpọ̀ ń bi wọ́n ní fashabbaha nasibal munafiqin min adal uda bi nasibi man lam yasul lahu nasibu min as-sayyib illa wa ra'dun wa barq. ó ní tí munafiki ìpè tí munafiki wá ní nínú alukur'an ìpè tó wá ní ọlọ́run wá fi ìpín ìpín ẹni tó jẹ́ pé ntòun náà ń gẹ̀ẹ́tì nínú òjò òun náà ni pé ah jùlọ tó fẹ́ rọ̀ yìí o àrò bẹ̀rẹ̀ sí máa sán nísìn ìtìmọ́ bẹ̀rẹ̀ sí máa yọ parapara nísìn òkun bẹ̀ òkun fẹ́ so bolẹ̀ nísìn ó wá jẹ́ pé ntòun wá ń rí ntòun rí ń bẹ̀ òun náà ni zulumaatu yẹn ìpín tóun fẹ́ mú ní òjò nìyẹn ó ní wàlá nasiba lahu fi fíìmà wàrọ̀ àdáàlìk kò sí tó fẹ́ mú nínú òjò tí ń rọ̀ ju yẹn lọ kí sì láǹfààní òjò sáǹfààní òjò ju yẹn lọ ó mọ̀ pé ntòun kálukú fẹ́ mú ní òjò ní mú ẹnikẹ́ni alukur'an lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ẹni tó yẹ kó ṣe ni pé kó yí ẹ̀mí wa kó ṣe wá láǹfààní ṣùgbọ́n mọ̀nàfìkì ẹni tó ń ṣe fóun náà ni pé ìdẹ́rùbà ní jáàsì fún fìtínà ní jáàsì fún ẹ wá wo nǹkan ẹyọ kan náà ẹ̀dọ́ ọlọ́run kan kó lè yé dáadáa ṣe àgbẹ̀ ẹni tó bá yẹ pé òjò tó rọ̀ lálẹ́ àná mẹ́tàlẹ́ ẹni tó bá kálí ẹsẹ̀ lọ tójò bá sún láàárọ̀ ẹ̀ ni wọ́n ṣe ẹ̀rọ ọba ṣùgbọ́n ẹni tó yẹ pé àgbẹ̀ lòun tágbàdo ti fẹ́ dúná mórí ìgbè tótó tó wá rọ̀ lánàá ọlọ́run àmọ̀ tó dúpẹ́ tààrọ̀ yìí ó mọ̀ pé sínú òdò yẹn náà sínú alukur'an yẹn ti ń wúlò fáwọn olùgbàgbé òdodo yìí sì ń jẹ́ bí ìgbà tí wọ́n bá da iná sára àwọn mọ̀nàfikún ó ní mímọ̀ wọl maqsudu bí sọ yìí kí gẹ́gẹ́ ni gbígbá kí lè ń gbà pẹ̀lú ojú tí ń rọ̀ àǹfààní ni ṣùgbọ́n kí ni ń jásí fún àwọn mọ̀nàfikì ọ̀n jásí yà ó ní min hayatil bilad wal ibad wa wọ̀dẹ̀wà tó yẹ pé rírọ̀ òjò yẹn ó yẹ kó máa tún ilẹ̀ ṣe kó tún ìfẹ̀mí àwọn èèyàn ṣe kó tún oko ṣe kó tún igi ṣe kó tún gbogbo àwọn ẹranko kísẹ̀mí wọn dáa ó ní fa inna tilka dhulumatu allati fi ar-ra'd òkúta sọ pé àrà ń bẹ́ẹ̀ yẹn wàlbáwò àti kíni àti ìtìmá ó ní maksudu maksudu li gairihi ń tá a gbàlérò ó ń gẹ́gẹ́ kọ́ la gbàlérò wa huwa wasilatun ilà kàmẹ́lì ìǹtìfà ìbìdálìkà sọ̀yìb tí ò bá sàwọn kinní yẹn tí ò bá sí àwọn kinní yẹn àní àní ráǹfààní tó yẹ kárí bí òjò kì í ṣe pé àrà ti ń san ìtìmọ́ ti ń yọ gẹ́gẹ́ ní kókó àwọn kinní yẹn wàsílà ó ní àdàsọ ní fún òjò tí ó wù tí ó ṣe fún wa kí la bá ń sọ nígbà tá à ń ṣàlàyé ni pé àwọn mọ̀nàfikún òfin ọlọ́run ọba ẹ̀kírun ẹ̀dàwẹ̀ ẹ̀yọ zaka ẹ̀ṣẹ̀ jihad ẹ̀ṣẹ̀ kọ́ ah ṣé gbogbo ilé náà la máa ṣe ni kì í ṣe wàhálà kẹ́ ẹ lọ kẹ́ ẹ bọ̀ ẹ gẹ́gẹ́ lọ́n fẹ́ lò káyé yóò fi lè dá kẹ́ ẹ fi lè rárí kí á máa dé sí ni. ọwọ́ mi pé ah bó bó ọlọ́ba ni tó ń bá sọ àyà kankan lẹ̀ wà dókèrò fi il jihad. ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت وأولادهم ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba ni àwọn olùdájọ́ òdodo àwọn máa sọ pé kọ́lọ́n sì sọ àyà kalẹ̀ kó sọ súra kalẹ̀ fún wa kí làwọn ń fẹ́ látara súra wọ́n ń fẹ́ mánà ọlọ́run tó bá wa sọ àyà kalẹ̀ wa dhukira fihil qital tọ́lọ́ wa ní ẹ jagun sójú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ o ọlọ́ba yọrọ ayé tẹ̀lé ní ìnàfi qulubihim maradun ìwà ànẹ́bí wàá rà táyì sàn bẹ nínú ẹ̀mí wọn àwọn òníyẹ àwọn munafiqun fi qulubihim márùndùn tó pé àyà yẹn ò bá àwọn kèfèrí wí kèfèrí ò sí tó kàn owó wulẹ̀ wá sí mọ́ṣáláṣí débi pé òun káyà létí ẹ̀ ọlọ́ọ̀bá ni wàá rí àwọn tí àìsàn bẹlẹ́mìí ọlá àwọn mọ̀nàfẹ́kẹ́ yìí tó yẹ pé wọn ó mọ wọ bí ẹni tí kú ti fẹ́ gbá mú fẹ́mi òtútù bí ìgbà tí kú ti dé òun náà ni àwọn ọmọ òkè àá ah, irú ìyàwó lọ́lọ́fẹ́ fi jẹ wáyé ká tún wáá fi ilé àtọ̀nà wálẹ̀ ó pé ọ̀rọ̀ wọn ò tà sí ẹni tó jẹ́ pé n tó ń rò pé ó wà nínú òjò kò tayọ àrá àtòkùn àti tìmá ṣé n ti ń bẹ lẹ́yìn òjò sọ̀rọ̀ àrá àti tìmá nìkan ni aṣọ gbogbo ń ta ní kẹ́ ẹ ṣe yìí afẹ́ kẹ́ ẹ ṣe kó ẹ lè bá a rere ni ṣùgbọ́n àwọn sacrifices tẹ́ kọ́kọ́ ti ṣíwájú àwọn kí ni ẹni sacrifice àwọn àfarajì tẹ́ kọ́kọ́ ṣe nìyẹn kẹ́ ẹ tó rí ní tẹ́ ń fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ọ̀rọ̀ ni ẹ̀ lè rí dáadáa ẹ̀ lè dọ̀mọ̀ àlùjẹ́nà tẹ́fì nánú tẹ́fẹ́ lọ́nà bá sọ wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum ẹ̀ jagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀ náà wò ní ẹ̀nẹ́mì yìí sí ẹ̀mí pàtàkì sí yàn owó pàtàkì sí yàn mùnáfíkì wà máa gbé ah kàtún kówó lẹ̀ e. kìí tún á sọ̀rọ̀ owó nìkan kàtún fẹ̀mí wa lẹ̀ e. yíwàá mọ́ rí nira níbẹ̀ kí lọ́lọ́sì fẹ́ ṣe pẹ̀lú wa fẹ́ fọ̀ wá ma pẹ̀lú àwọn nǹkan yẹn láti sọ pé màsúmìyà alàmàlù sọ́ọ́lì amalan salihan illa li annahu yuslihu ahwal al'abd tábà ní iṣẹ́ kan iṣẹ́ olóore àwọn afáàní tán fi sọ ní sọ olóore náà ni pé yóò tún ayé ẹrú ṣe yóò tún kọ̀kọ̀ àti gbangbe yẹn yóò tún ṣe àwọn mọ̀nàfikọ́n níta wọn máa ń wá yọ nínú òfin ọlọ́run òun náà ni iná àrá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n sí ìyẹn lọ́wọ́ bá gbà lérò pẹ̀lú ẹ̀ ọlọ́ba ní subhanahu wa ta'ala yuridu bikumullahu al-yusra. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله. ọlọ́run ní kí wọ́n gbà lérò pẹ̀lú wa يريد الله بكم اليسر èyí tó ń fẹ́ pẹ̀lú yín òun náà ní ìrọ̀rùn ولا يريد بكم العسر ṣùgbọ́n òun fi nira òun ò fẹ́ nira fún yín ọlọ́ba sọ́nà bíi Muhammad ma anzalna alayka al-Qur'ana litashqa ìwà ànábi ma anzalna alayka al-Qur'ana litashqa àṣọ al-Qur'ani kalẹ̀ fún ọ litashqa kó lè do àkóónú wàhálà kó lè bá dààmú ẹ gbọ́dọ̀ sì gbọ́dọ̀ kalẹ̀ ma anzalna alayka al-Qur'ana litashqa àṣọ Qur'an kalẹ̀ kí dààmú lè bá bọ̀ ṣùgbọ́n àwọn mọ̀nàfíkà ọmọ wo tọ́lọ́ bá kọ́ wá láṣẹ ẹ ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ ṣe léyìí àwọn wà mọ̀ pé akínní ah, ti ń pọ̀ jù anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onídàtọ́ lọ́wọ́ bá dé aljanna ta ọlọ́wọ́ àni kí Jibril lọ wo aljanna nígbà tí Jibril lọ wo aljanna nígbà tó dé Jibril ni bi izzatika wa jalalik la yasma'u biha tí ó gbọ́n pa àlìjẹ́nà tí ò ní ṣiṣẹ́ rẹ̀ kò sẹ́ni tí wọ́n wòye àlìjẹ́nà fún tí ò ní wọ̀ nígbà ó ṣe sa ọlọ́ni jibril lọ́tún o nígbà tó lọ́tún o ó tún adé ó ní bí ẹ̀zátíkà wọ̀jẹ̀láàlì gbígbé igbá rẹ̀ ti tóbi rẹ̀ mo fi búra aksha allah edekula ahad ìpayà tí mo ní nìsín ni pé ó ṣe é ṣe ká má rẹ̀ yọ ẹnìkan tí ó wọ̀ àdéfún mímu tó lè ní o nígbà tó tún wá dá iná náà tán ọlọ́run ní kí jibril lọ wọ́n nígbà tí Jibril lọ wò ó ó rí bíná nígbà tó débi iná ó rí tó jẹ́ pé yuhatimu ba'du aba'dan iná ń fara ẹ̀ yá wọ́n nígbà tó débẹ̀ ó ní nígbà tó padà dé ó ní bi'izzatika wa jalalika mo fi títóbi rẹ mo fi gbẹ̀gbẹ̀ rẹ mo fi búra la yasma'u biha ahadun la yasma'u biha ahadun wa ẹnì kankan ò lè gbọ́ pa kó tún wá wọná ó tún wá lọ tún wò lẹ́ẹ̀kejì bó ṣe lọ wà aljanna nígbà tó tún dé ní bí izzatika wa jalalik akhsha alla yanjuwa minha ahad ìwọ lọ ẹ̀rù ń bà mí níwò tí mo lọ wò lẹ́lẹ́kejì yìí ẹ̀rù ń bà mí pé yóò fẹ́ mọ kẹ̀ǹtì ọ̀la tí ò ní wọn náà yẹn kí wàá ló fà ọ̀rọ̀ tó sọ lákòókò ń pa àlùjànnà èyí tó sọ lẹ́ẹ̀kejì ń pa rẹ̀ èyí sọ lákòókò ń pa aná èyí sọ lẹ́ẹ̀kejì ń pa rẹ̀ ànábi wa ṣàlàyé ànábi gbà tó lọ sí àlùjànnà lákòókò yẹn ìgbádùn àlùjànnà nìkan ló kàn rí nígbà tí ó lọ lẹ́ẹ̀kejì kọ̀dẹ̀ hufat bin makari gbogbo tẹ̀mí máa ń kọ́ ìní wa fi rọ kẹ̀kẹ́ àlìjẹ́nà mọ̀sùmọ́tò tí wàá kú bi ó ti wàá kún ìgbé àlìjẹ́nà ẹni bá lọ àlìjẹ́nà kò ní ṣe zìnà kò ní mutí yóò máa kírun déédéé yóò ṣe léyìí yóò ṣe tọ̀hún yóò jìnà sí léyìí yóò jìnà sí tọ̀hún wọn. ṣé n téèyàn ó tí ó fi wọ bẹ̀rẹ̀ yìí ó ṣe é ṣe káwọn èèyàn má lè wọ bẹ̀rẹ̀ o. nígbà tó lọ wo lẹ́lá àkọ́kọ́ ìyá nìkan ló rí nígbà tí yóò lọ wo lẹ́lẹ́kejì otu ti wá rí i pé hufet bi shahawat ntẹ̀mí ń fẹ́ ti wá nga to wa nígbà tó wà hàn tó gbogbo ìbádùn ibi iná ló wà wọ́n ní aksha ẹ̀rù ń bà mí allah yanjú àmì na ahad pé ẹnì kankan ló má là ń bẹ̀ torí pé ẹni tí ò wọ́n ní ẹni tó bá kọjá láàtàn ò lè sakọ pé ìmí ò yí òun lẹ́sẹ̀ bí tútù ò bá má ò yá wa. Jibril ní ah, ẹ̀rù ń bà mí o ó ṣe é ṣe kẹ́nìkan kan má la àwọn ibi tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala àwọn tó jẹ́ mọ́fin ọlọ́run ní pàtàkì jọ alikital ẹ̀ wọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ìjagun sójú ọ̀nà ọlọ́run ìbẹ̀rẹ̀ amọ̀nàfik nínú tó ba amọ̀nàfikún lẹ́rù jùlá yé wọn náà ní kìtàl pé ẹ lọ jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá lọ́wọ́ sọ pé kutiba alaykumul qital wa huwa kurhun lakum. kutiba alaykumul qital wa huwa kurhun وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون أولاً كتب عليكم الكتاب kẹ́ ẹ jagun sójú ọ̀nà ọlọ́run ọ̀ràn èèyàn ni òun wọ́n wá kóró hàn lákùn ọmọ mi ah! ẹ sì kórira ẹ̀ bí nǹkan mi ó sì máa ń ṣe é ṣe nínú tẹ́ kórira tí ó sì lọ́ọ̀rẹ́ fún yín àsáàmù wọn fi kó wọn kórira jihad kí wọ́n sì jihad sójú ọ̀nà ọlọ́run ọba ló lọ́ọ̀rẹ́ fún wọn lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọgbẹ́ dàda ń ṣàlàyé nípa sifatu munafiqin ìròyìn àwọn munafiqin òun náà ni kíni òun náà ni ataqallul min al-a'mal as òun náà ni pé wọ́n máa ń kéré wọ́n máa ń pòdì sẹ́yìn níbi iṣẹ́ olóore anábà muhammad sallallahu alayhi wa sallam òun ni afdalu òun ni afqalu sọ ìnà afqala sọlá alal munafiqin sọláàtò sọbà wà sọláàtò ìṣà arábìnrin ìrun tó nira jù fún munafiki òun náà ni wọn sùn bá àti wọn ṣáì àwọn ará nítorí pé sọláàtò sọbọ ìgbà yẹn òun náà ni ládàtò náà òun adùn oorun gan àsìkò sówó yìí bákan náà òun náà ni sọláàtù ìṣá ẹgbẹ́ sọláàtù ìṣá ẹni tó jẹ́ kó lu fún àwọn òun náà ni pé àsìkò kínní òun náà ni àsìkò tó jẹ́ pé kálukú ń relax tó ti ṣe wàhálà látàárọ̀ ìmánì ni máa ń mú èèyàn dìde lásìkò méjèèjì yẹn àrùn yóò wà nira fún àwọn mùnáfíkùn walau ya'lamuna ma fihima la atawhuma wala habwan àrùn mi tá a máa mẹ̀yẹ̀sán tí gbẹ̀ngbẹ̀ ni wọn bá wá kí kódà kó jẹ́ pé wọ́n rà kúrò wa. kóra inú àkọọ́lẹ̀ mi ànábi tó báyẹ pé kankan ni wọ́n bá mọ̀ pé òun bá rí òun bá rí egun tó ní mọ́ṣáláṣí lásìkò yẹn náà bó ṣe le tó ayé náà ni wọ́n fẹ́ tó pé kan ń bẹ tí ó padà jáde yóò wà jẹ́ pé àwọn ni ní táwọn máa ń mú nínú ọ̀rọ̀ ọlọ́run òun náà ni pé àwọn máa wò ah, ibi tó bá le lójú wọn ah, kí ló wa ta'ala tó ní káwọn obìnrin wọn tánàbí ní ṣòkòtò wa kó máa sọ ọ̀rọ̀ ṣòkòtò ah ọ̀rọ̀ mi lọ́rùn ọ̀rọ̀ ọ̀dùnrún mi lọ́rùn ṣùgbọ́n tó bá rí àyà mọ́sánná yà àrùn kankan kan mọ́ mọ́sánná wà tó láàbà ìṣesí mọ̀náfíkì أفتؤمنون ببعض الكتاب وتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون so ẹ̀rí pé àpèjúwe tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ń fún wa nínú alukur'an al-karim àpèjúwe tó jẹ́ pé kò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn òun náà ni ṣùgbọ́n fẹ́ni tó bá jẹ́ ní tó ní làákàyè ẹ jẹ́ kí yàwó nù Suratu Nur nínú Suratu Nur láti bíi àyà forty six ọlọ́ba sùfànà gba Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba yẹn ni laqad anzalna ayatin mubayyinat náà. لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم تفضل ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ẹ bá wọn tó lọ́ọ́ bá ń sọ ọ́nù àyà sọ́rọ́ tó mú yẹn ọlọ́ba ní laqad anzalna ayatin mubayyinat ọlọ́ba ní àwọn ọlọ́run bá a ti sọ̀kalẹ̀ àwọn àyàtì tó fojú hàn àwọn ọ̀rọ̀ àwọn ọlọ́run wallahu yahdi man yasha ila siratin mustaqim ọlọ́ba ní sì máa ń fẹ́ tó bá wù mọ́ ojú ọ̀nà tó tọ́ wa yaquluna amanna billahi wa birrasul ọlọ́ni àwọn ènìyàn kó mọ̀ sọ pé àgbẹ̀ ọlọ́run bá gbọ́ àgbànábì gbọ́ wá àtọ́ àná a sì ń tẹ̀lé tọ́lọ́n tànábì thumma yatawalla fariqun minhum min ba'di dhalik lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe léyìí tán àwọn kan nínú wọn wà máa padà ọlọ́ba ni wa ma ulaika bil mu'minin àwọn tí wọ́n padà yẹn lẹ́yìn ìgbà tí wọ́n sọ pé àwọn àgbà tọ́lọ́n tànábì àwọn ni kì í ṣe mùmìnì aya tí mo fẹ́ lò gan màálù ṣáìdá fẹ́ débẹ̀ ọlọ́run wá ìdá dúró ila Allahi wa rasuli li yahkuma bainahum tẹ̀bọ́ wá pè wọ́n síbi ìdájọ́ ọlọ́run àtìdájọ́ ànábì wa sallallahu alayhi wa sallam kẹ́ẹ̀lì ibi ṣèdájọ́ láàrin wọn ọlọ́run ilẹ̀ àfàríkùn mínú mọ́rìndùn ẹ rí ìkọ̀kan náà àwọn yàtá ń sọ yìí wọ́n gùn rí kò níbi tọ́lọ́run ibi tí wọ́n á lò gẹ́gẹ́ ọlọ́run wà í yakùn láwùn lè hákú yáàtú ilé ìmọ̀dé ìyìn tá bá sì ní ìwọ̀ tá bá láǹfààní kan tọ́lọ̀ ọba fún wọn tánàbí fún wọn yáàtú ilé ìmọ̀dé ìyìn wọ́n tètè wá láàbí mẹ́sàn-án ọ̀la ní mọ́ṣáláṣí owó kan ti dé láti Kuwait mọ̀dáfíkì ní kọ̀kọ́ dé lórí lẹ́yà nígbà Muhammad sallallahu alayhi wa sallam tẹ báyìí náà ìgbà tán sọ ọ́ lẹ̀ pẹ̀lú ànábì náà nígbà tá a nínú pé nǹkan ni. zeli kòwé sọ̀rọ̀ al-Yamani wọ́n tójú ogun dé ànábì wa bu owó tó pọ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ kó wọ́n ní wọ́n kó rìwáyà ní sọ pé ìkan náà sọ̀hábà ló sẹ́ǹdì ọ̀pọ̀lọpọ̀ gold láti ìlú kan àwọn ìlú Islam ànábì wa wà àwọn èèyàn kan ànábì ẹ̀yìn ẹgbà ẹ̀yìn ẹgbà ẹ̀yìn ẹgbà ah, wọ́n wàláì lọ́ba bọ́ sẹ́yìn àjò ó ní wàlọ́ ó tún fọlọ́n búra ó ní má àròdà muhammad bi àdà wàjì allah muhammad ò bẹ̀rù ọlọ́run lórí tó pin muhammad ló pè wàláì ayé ní èyí ọlọ́ni wa in yakun lahum alhaq yáàtì ilé ìmọ̀dẹ̀ẹ́ni tẹ́ bá rí ẹ̀tọ́ kan tán bẹ́ẹ̀ gbà nínú islam ẹ̀rí ló tún sáré débẹ̀ ẹ wá wò yẹn ẹ yẹn láyé lónìí ọlọ́ba ni àfi kolobe márọ̀dọ̀n àmì ọ̀tàràbọ̀ ṣé àìsàn ní bẹ nínú ọkàn wọn ni àbí wọn ń dá òtí ọ̀rọ̀ ọlọ́run àmì àkọ́fún náà yahifa Allahu alayhim wa rasuluhu àbí wọn rò pé ọlọ́run àtànábì ń yan àwọn jẹ nínú wọn fẹ́ gbàtọ́ lọ́run bal ulaika umu zalimun ọlọ́run ni wọn ànábì jáde níbi ọ̀rọ̀ àwọn alábòsí nìyẹn àwọn mọ̀nàfikún nìyẹn innama kana qawla al-mu'minin ṣùgbọ́n àwọn olùgbàgbé òdodo ìtàwọn máa sọ ìdá du'u ila Allahi wa rasulihi gbogbo ìgbà tábà tí kò wọ́n pé ntọ́lọ́ ọba fẹ́ ni ntànàbí fẹ́ ni li yahkuma bainahum táwọn fẹ́ fi ṣe ìdájọ́ láàrin wọn an yaqulu sami'na wa ata'na wọn àti gbọ́ bẹ́ẹ̀ láà sì ṣe ṣe wọ́n jèrè ẹ wo ntọ́lọ́ fi ẹ àwọn munafiqun ni wọ́n bá ní tí ń wọ́n tara ṣàṣà wá ṣé sífàtù yẹn wàá gbajúmọ̀ láwùjọ wa náà lẹ́nu tó yẹ pé àwọn nǹkan tó yẹ pé ó bá jẹ́ àwọn nǹkan òfin ọlọ́run kọ̀ọ̀kan yóò máa tẹ̀lé ojúmọ́ lẹ̀ ọ̀dà á islam wà ẹ̀dá pọ̀ ọlọ́rọ̀ ẹni fáǹkì ooo yóò rí ẹ̀fà ṣùgbọ́n fàní yàtọ̀ lẹ́bí náà yóò kàlẹ́ fún àná amúrèhì ẹ tó bá yà pa àṣà ànẹ́bí àwọn ìyàtọ̀ lọ́n promise gbogbo ìyẹn ní ìmọ̀ túntùkùtù ṣùgbọ́n fáǹkì yìí ó gbọ́ fáǹkì yìí ẹlẹ́nu bẹ̀rẹ̀ ah afa pẹ̀fúmù ló da lára yín wẹ̀ ah sunna anabi ni pẹ̀fúmù sunna pẹ̀fúmù ah sunna anabi ni sunna anabi ni sunna anabi ni eh, ṣé sunna anabi kọ́ ni káfa kòtò sókè náà ni kádà rúgbà sí ṣé sunna anabi náà kọ́ ni ìṣesí yẹn ìṣesí mọ̀nàfikún ni ètò tẹ wọn lọ́rùn tá a máa ti rí wọn sáré débẹ̀ ah, ọlọ́run ní ah. ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan yìí tó ṣe wọn kárí wọn eléyìí olóògùn kan yìí máa jọ sí àti sọ pé àti pé ntọ́lọ̀ bá ṣàlàyé fún wa nípa àwọn mọ̀nàfikún òun náà ni pé n táwọn ń yọnu alukuraanu karim kò tà sí ẹni tó jẹ́ pé n tó mọ̀ nínú òjò tà sí pé àrà ah, ń san ìtìmọ̀ ńlá bákan náà ẹ̀sùn dò ń bẹ òkun pé òkun tó ẹ̀kún nísìn ní olùgbàjọ́rò ló gbà pé àti gbogbo àrà ń san nǹkan kan yìí bí ọlọ́run fi ń pèpè àwa pé àǹfààní tẹ́ fẹ́ ṣe torí ẹ̀ la sọ pé inú àlìjánà ọlọ́ba ni wal malaikatu yadkhuluna alayhim min kulli babin salamun alaykum bima sabartum fa ni'ma uqbad dar. àwọn màláíkà máa wọlé tó máa àlìjánà lọ tó máa sálámà sí wọn wọn máa gbẹ gbogbo ẹnu ọ̀nà wọlé pé salamun alaykum salamu alaykum o fa ni'ma uqbad dar. bima sabartum lórí sùúrù tẹ́ lórí lórí sùúrù tẹ́ ṣe wàláì sùúrù ló ṣe ní táǹpé ní asọ́bùrù táǹpé ní sùúrù wọ́n ní pín mẹ́ta ni sọ́bùrún ala ta'atillah èyí ò mú sùúrù lèyàn fi lè tẹ̀lé òfin ọlọ́run sùúrù lèyàn fi lè ṣe kíni lèyàn fi lè tẹ̀lé òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́jọ́ pé inú tí ó máa ràn yàn lọ́wọ́ ó náà ní kéèyàn máa mọ ládàá tí ń bẹ lẹ́yìn iṣẹ́ kọ̀ọ̀kan bákan náà sọ́bù anil ma'asiya sùúrù láti máa yàpọ̀ ọlọ́run wàláì sùúrù lèyàn fi yàpọ̀ ọlọ́run mọ́fẹ̀lẹ́ ayé ìjọ ni wọ́n ń tó obìnrin nísìnyí àwọn ọmọ kátikati yẹn wúwo àwọn obìnrin káàkiri ni kódà tó bá tún já afá bí àtàwọn kan wọn ni wọn tún gbé e súnmọ́ ìwọ ò ní jẹ ẹsẹ ẹnìkan sọ pé lọfẹ lófo ah kò sófẹ lófo kò sófẹ lófo kankan kò sófẹ nífa àti wàá má ṣe yẹn kí ni wàhálà ìṣòro ni nísìnyí ẹ wo gbogbo níta pé ní ìṣèjọba ẹ eléyìí kí n ṣe pé bóyá kínní ọ̀pọ̀lọpọ̀ ń tàn sọ pé àwọn brothers ẹgbẹ́ tán bá ń bọ̀ tí ló máa rọ kálukú mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń jẹ sanra wàhálà ìhàrọ̀mù nígbà tí wọ́n bá wà ní iṣẹ́ ìjọba ẹnìkan sọ fún mi in confidence pé òun fẹ́ béèrè kankan o táwọn bá ṣe project tó bá ṣẹ́kù kí ló yẹ káwọn ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀ dá padà sí ẹ̀ dá padà sásùn àjọba ni ọ̀nì à ọ̀nì tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀nì yọ̀dì ní ẹ̀sùn ó bá sọ láti orí kọmíṣánná wa táwọn bá parí project tán wọ́n ti mọ iye tó kù kọmíṣánná wọn ti mú tiẹ̀ director mú tiẹ̀ bí wọ́n ṣe wá máa pín káàkiri ni tí ó fi dórí iye tó gbé fáìlì lọ́fíìsì tí ẹ lè má ju two hundred naira lọ ni wọ́n ní ah, project ah project àwọn kìnìún kan ẹ̀ eh, project títí ẹ̀ nìyẹn kéèyàn wá wà nírú ọ́fíìsì bá àfa wọn lẹ́yìn wọ́n kàn wọ́n àfa àjàbùlání wọ́n máa ń sọ lóko lọ́wọ́ wọ́n ní àfa àrífà méje asọ́bùrù anilmasiya nǹkan yẹn wàláì ẹni tí o bá mọ̀ ni o mọ̀ nǹkan yẹn le nǹkan yẹn ní lọ́dọ̀ àwọn èèyàn nǹkan yẹn ní lọ́dọ̀ àwọn èèyàn sọ sọ́bùrù anilmasiya ló jẹ́ pé fàjàzáhùn bímà sọ́bàrú akẹ́dà bọ́lá ní sọ́ni ẹ̀sán pé gbà ntú yẹ wà lẹ́nà náà pé ẹ̀mú sòrò ọlọ́run ò dùn tẹ̀lé láyé yìí àkùdù tẹ̀lé ẹlẹ́kẹta náà ni asọ́bùrù alẹ́lbàlà kéèyàn lè mú sùúrù lórí àdánwò tó bá báyìí mẹ́tẹ̀ẹ̀ta ni mọ̀nàfíkì ò lè bíà kò lè ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ́run ó nílà nínú ìdílé wa kí ṣubú àti kí ni o kò lè ṣe sùúrù láti má yàpọ̀ ọlọ́run torí ẹ̀ jẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ da mùsùlùmí kan Um, yahudi kan àti munafiki kan ọ̀rọ̀ dà wọn papọ̀ láyé ànábà muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní yahudi yẹn òun á sọ yìí pé láàrúfà ánilẹ̀ amúrọ̀ ilà muhammad alámàrí muhammad ó dà sí wọn ló bá ní láà òun gbà máa gbọ́rọ̀ ìlọsọ́dọ̀ káàbù ó fàánà gba muhammad sallallahu alaihi wa sallam lẹ̀ kò mẹ́lò pín. ìgbẹ́ni tó gbọ́mọ̀ pé tó ń bá dọ́dọ̀ ànábà muhammad sallallahu alaihi wa sallam òun ròdodo kò sí tán àti tẹ̀lé tọ́lọ́hún kò lè mú sùúrù láti máa yàpọ̀ ọlọ́run tó mọ̀ pé kò sẹ́tọ̀ kankan lọ́dọ̀ òun lórí yahudi ó kàn jẹ́ yahudi ni so eléyìí ìlànà mọ̀nàfíkọ́ọ̀n eléyìí ni ìlànà wọn tẹ́ bá wo àwọn àpèjúwe méjèèjì tọ́lọ́ ọba subhanahu wa ta'ala fún wa yìí á ti rí i pé ó ti kúrò ní pé mẹ́ẹ̀dá rọ́dà lọ́hù bí ága mẹ́fàlà ọ̀rọ̀ àwọn tí àwọn ní àìsàn lọ́kàn làwọn máa sọ báwọn ọlọ́ba ní yudillu bihi kathiran wa yahdi bihi kathiran ọlọ́ba subhanahu wa ta'ala ó ní ọ̀pọ̀lọpọ̀ ó wà ń mọ̀nà pẹ̀lú ẹ̀ yòdìlù bí ìkẹfìrọ̀ arínú àwọn àáfàá tí wọ́n sọ wípé gbólóhùn yòdìlù bí ìkẹfìrọ̀ ń pé gbólóhùn yìí àwọn Yahudi ni wọ́n sọ pé wọ́n sọ wípé ẹ pé tẹ bá wò bẹ̀rẹ̀ àyà wípé wà mẹ́lẹ̀dí iná káfàrú àwọn kẹfẹ́rí fayakulu mẹ́ẹ̀dà àròdàlọ́hù bí áàdà mẹ́sàlá kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àpèjúwe báyìí yòdélò délé kẹfì rọ sẹbi àpèjúwe yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó padà sọnù látara ẹ̀ wọn làwọn Yahudi ló sọ̀rọ̀ yẹn pé kí àǹfààní àpèjúwe ti ń sọ àwọn èèyàn lò yìí tí ò ní yáwò èèyàn ẹ kàn máa mú illustration wa kò ní yẹ nìkan kan yòdélò bí yí kẹfì rọ sẹbi yòdélò lọ́ọ̀fù bí yí kẹfì rọ àpẹẹrẹ tó yẹ pé ọlọ́run kàn fi ń sọ àwọn èèyàn ní àwọn ìwò understanding tó mean ọ̀rọ̀ yẹn bó ṣe dáa tó yẹn kọ́ ló ń dọ̀ àyè ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ tó lẹ́ni kì í sọ̀rọ̀ yahudi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tọ́lọ́mọba subhanahu wa ta'ala fúnra ẹni because àwọn sọ pé ọlọ́ọ̀bá sọ̀rọ̀ yìí hikayatan anil yahud tó mú wá gẹ́gbà àwọn yahudi ṣe ń sọ pé yudillu bi kathiran wa yahdi bi kathiran wọ́n ní yudillu bi kathiran ọ̀rọ̀ yìí gbólóhùn tọ́lọ́mọba subhanahu wa ta'ala ni kí ló fà á tá a sọ pé gbólóhùn tọ́lọ́mọba subhanahu wa ta'ala a mú nǹkan méjì nínú àwọn àdìtà afáṣàlàyé gbọdọ ẹlẹ́ẹ̀kejì gbọ́dọ̀ tó tẹ̀lé wàyáàdì bìhí kẹfìrọ̀ náà ó sì mọ̀nà yóò sì fọ̀pọ̀lọpọ̀ mọ̀nà látara àpẹẹrẹ yẹn ṣé mùnàfíkì ó gbà pé bẹ́ẹ̀ ọlọ́ba ní bá ń ń bá sáyà kalẹ̀ àwọn mùnàfíkì ó máa bì lọ́wọ́ pé bá yìí ta ní mẹ́rin rẹ̀ nínú yìí wọ́n mọ̀ bí wọn. wọ́n fẹ́ question tó bá sọ́nà ẹgbẹ́ ọlọ́ba ní innamal الذين إذا ذكر الله وجلت قلوبهم نعم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم yatawakkalun. ẹ̀wọ́n tó lọ́ọ́ bá fi júwe àwọn mu'minun ọlọ́ba ní innamal mu'minun dáadájú àwọn olùyàgbé òdodo alladhina idha dhukira Allah àwọn tó jẹ́ wípé idha dhukira Allah tí wọ́n bá rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run wajilat qulubuhum ẹ̀mí wọn gbọ̀n rírì wa idha tuliyat alayhim ayatuhu zadatihum imana bákan náà tí wọ́n bá ka ayọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n bá ka fún wa zadatihum imana yóò lékún àyà yẹn gangan fún ẹ yóò lékún ọ̀rẹ́ ìmánì wa ala rabbihim yatawakkalun ọlọ́ọ̀bá wọn òní wọn sì máa ń gbára lé wọn ní aláfẹ̀yìntì míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rí ìròyìn àwọn ìgbàgbé òdodo òní yẹn ṣùgbọ́n àwọn mùnáfìkì ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé wa idha ma unzilat suratun. wa idha ma unzilat. أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون الله أكبر وأما أيها الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون ọlọ́ni وإذا ما أنزلت سورة tí sóra bá sọ̀kalẹ̀ ní alukur'an faminu umar yakol níbẹ̀ náà mọ̀nàfikún tó ń sọ pé ayyukum zadati wa adi imana sóra tó lọ́n sọ̀kalẹ̀ yìí ṣe ìmánì tí ń lékún ìmánì tí ń só lékún ọ̀rọ̀ ní fa amẹ́lẹ́dínà àmánù àwọn gbàdúrà tí wọn fàzàdá tí ohun ìmánà ìmánì tí wọn ò lékún tó lọ́nà bá ti sàlékún sóra kalẹ̀ ní alukur'an wàhùn yẹ́sítẹ́bùṣirún wàhùn yẹ́sítẹ́bùṣirún bùṣirá wọ́n bá máa dunnú wọ́n máa fúnra wọn lóò dunnú pé á àpòrí rẹ̀ ọlọ́run tó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ àyà tó ti sọ̀kalẹ̀ ànábìsọ̀ wíkẹ́ nìkan wàhùn yẹ́sítẹ́bùṣirún àwọn àmì lẹ́bí náà fi kulubihi maradun ṣùgbọ́n àwọn mùnáfíkí tá ìsàn bẹ́ẹ̀ náà yín wá fazadat omori design ilẹ̀ àrètìhìn orí ibi títí ń bẹ lára àwọn yóò bá tún lékún wà mẹ́tù wà hum kafirun ikú sì pa wọ́n nípò kẹfìrí yẹn náà súra kan àyà kan náà náà ẹwọ iṣẹ́ ti ń ṣe lára àwọn olùdàgbé òdodo wà hum yastabshirun wà hum yastabshirun inú àwọn olóòwò àdùnkẹ́ ah, àmọ́ kórìíre o rí ìdùnnú bẹ́ẹ̀ ara wọn yà gágá pé alhamdulilah ọlọ́ba tí sáyà kalẹ̀ alhamdulilah anabi ti sẹ́n kíni kan kíni kan tó ti ṣe kíni kan tó ti ṣe wàhùn yẹ step ṣe rọ́ọ̀lù. ṣùgbọ́n àwọn tó jẹ́ pé àwọn jẹ́ wàá mẹ́lẹ́dín náà fi kulubi maradun fazadat ìròyìn design ilẹ̀ rìtìhìm ẹgbẹ́ ìdọ̀tí ẹsẹ̀ títí ń gbẹ lọ́rùn wọn tẹ́lẹ̀ yóò tún fi kún ìyẹn ló fi jẹ́ pé ẹni tó náà bá dúró tó bá nífẹ̀ẹ́ ọlọ́run tó nífẹ̀ẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó bá ti gbé àlékún mọ̀ nínú ẹ̀sìn náà wọ́n pẹ́ ṣílì náà tún wà mẹ́sìn wà náà ní ìmọ̀ ṣùgbọ́n ẹlòmíràn ẹ má gbé yẹn wá fa ìyẹn ẹ má gbé wá ẹ má gbé yẹn wá fasada tí mo rí ti sẹ́ni ìlà rẹ̀ tì mí ọmọ ẹ̀yà wọn bí ma ń sọ̀rọ̀ níbi àkíkọ́ ọmọ yẹn àwa sọ̀rọ̀ wa ká máa ẹnìkan wá sọ lẹ́yìn àjò pé ọmọ tó tó ń bí tó ń bí nínú yóò wá mọ dádì yóò máa lọ sàrámà lẹ́kọ́ yóò máa lọ á òun lè gbà sẹ́yìn pé wàlẹ́ ẹnì máa mà kó mọ̀ sí ń bẹ̀rẹ̀ yorùbá sàn fún tó pé fàzàdẹ́tì ń redesign redesign ilà rìtì àdéhùn títí ń bẹ lálẹ́ tó lékún ni ìyẹn ni wàá máa bá kí pé ah, abẹ́ẹ̀ wọn afárá kan tí wọ́n tún sọ pé kíní kan ebi tí tí ò bá sí ń bẹ̀ ká pé ọ̀rọ̀ Yorùbá débẹ̀ ìjọ náà ìbá sì wúlò fún ìbá tí sàgbákò bú òótọ́ ni tó bó ṣe sàgbákò ní tó sọ nísìnyí àrí sàgbákò ni eléyìí ọ̀la ìṣẹ̀ṣẹ̀ mọ̀nàfíkún ni tí ẹ bá àwùjọ ẹgbẹ́ kìíní yẹn pọ̀ rẹpẹtẹ láwùjọ ó pọ̀ rẹpẹtẹ láwùjọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni kò ṣàánú fún wa ń bẹ̀ ṣùgbọ́n bó ṣe pé àwọn mọ̀nàfíkún ọlọ́run kò sọ wa náà bì yẹn àwọn mọ̀nàfíkún yẹn pé àti sọ pé táwọn máa ń yọ nínú ọ̀rọ̀ ọlọ́run òun náà làárá ti bẹ́ńbẹ́ òun náà ní kí ni ẹ̀sùn dòwò bẹ́ẹ̀ ètí máa bẹ̀ ilé fi jẹ́ pé òun wà fọwọ́ sí ti pé ah wọ́n wá sọ pé yẹ̀jẹ̀ àlùna aṣọ bí àwọn fi àdáni. gẹ́gẹ́ ló ń sọ pé àwọn afáàlùsùn wọ́n jókòó tí wọn ọlọ́run ló tiẹ̀ máa ń tiẹ̀ fi sẹ́nu tó o bá jókòó tí wọn kí ni wọ́n mú ọ ọ̀nà tẹ́ bá rẹ̀ ti yàtọ̀ láti gbogbo àbí ẹ ti ń lọ ọ̀nà ẹ̀bẹ̀ ẹ̀ ń lọ mú tẹ́ bá fi lọ ọ̀nà ẹ̀bẹ̀ mò ń lé dì òní dẹ́n kankan mọ́ lọ́dọ̀ yín o ẹ̀ kàn sọ̀sọ̀ láti fà á tí o wòlí náà wọn ó dẹ̀ ṣé kò ní kú kankan mọ́ ìtàwọn ọmọ mi yẹn nìyẹn ṣùgbọ́n wọ́n ti gbàgbé náà ìjọ tó jẹ́ pé nígbà tó ń fẹ́ kí ohun tiẹ̀ ó rẹ̀ náà ni lọ́ba nìkan lọ́gbọ́n mú òkúta wá òkúta ni wọ́n forí sọ ọ́nà lọ́nà bàbá kò rí bá wọn ẹ̀ ní máa forí sọ òkúta kódà yèpẹ̀tẹ̀ nìkan bù sí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kò níìdì sẹ́rí ògiri tí ń kù lọ́dà yìí náà tẹ́ ẹ bá ti fọwọ́ mọ ẹ̀ ń ṣètàyàmù náà ni ọlọ́ọ̀gbà kò ní rántí rúdọ́bà ní ìgbàjẹ́ ọjọ́ tó yẹ pé wọ́n ń travel lọ nígbà náà travel bàbá ní ọ̀dà ẹ̀dá ká ẹ̀ láà ní abá sálámù alákàwé bí wọ́n ní aká méjì lẹ́kẹ́ bí tá a bá ti wọ́n rìn àjò méjì ní ànábì ní ká máa ké kódà àtún kálá sáré báyìí tó yẹ pé a kàn máa bá rìn àjò lọ rí ah ṣé bó ṣe rí nẹ́ẹ̀sì náà alhamdulilayi yóò mú ìyẹn yóò dì ìyàmú ó láìkì gbogbo àwọn yẹn tó bá rọrùn Hmm. ní sọ pé ànábì sọlá àṣà pé tútù mu tọ́ inú ayélu islam kẹrì èwo ló dáa jù inú inú ṣe sí téèyàn fi súnmọ́ lọ́hùn èwo ló tètè súnmọ́ ẹ̀mọ́ lọ́hùn ju tó dáa jù ànábì tútù mu tọ́ máa fálá ẹni lọ́njẹ pé alhamdulilah tí mo fi like islam wa iná yìí ní islam ó fẹ́ ká máa ṣàlejò púpọ̀ àwọn aláàjì náà máa ṣàlejò dáadáa tí ó mọ yẹn ṣùgbọ́n ẹjọ́ tí ẹ bá sọ fún pé ah kùránì jẹ́ mọ̀ mọ̀ dáa ni ẹ ká máa ṣàkùránì ní í jẹ́ máa báwọn ṣàbí ṣe ah àwọn sàbí ò sí kí ni sáyé ń sàbí làwọn wà ní yóò rọ gbogbo ẹ̀dá nù ìbọ̀rọ̀ ọlọ́run láwọn nazal kùránì alájábà lè ń kọ́ ẹ̀yin tí wọ́n sọ̀sọ̀ kú sọ báyìí gbé kùránì lọ sórí òkè kó lọ gbé bẹ́ẹ̀ èdè mọ́ tutukutu so ìdẹ́n ẹgbẹ́ inú sísan mọ̀nàfíkọ́ọ̀nì òní ẹ̀ nítorí ọ̀rọ̀ nọ́ọ̀sì wọ́n sáré dì mú ìdá ò pé ṣe wí ẹ̀ ọmọ tako ilé lọ́wọ́ sọ pé wàhánà lẹ́dí náà ìmárọ̀dún àwọn táwọn jẹ́ wa amma alladhina amanu àwọn olùgbàgbé òdodo fa ya'lamuna annahu al-haqqu min rabbihim àwọn mọ̀kú òdodo lélẹ̀ kò sí tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ń sọ fún wa lówe tí ò láǹfààní wa amma alladhina kafaru ṣùgbọ́n àwọn kèfèrí فيقولون أمسك ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا يضل به كثيرا من وراء الله باني تقول دعنا قد سورة المدثر قلنا وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا إدتهم إلا فتنة للذين كفروا ليستيكن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا نعم kàdáníkà yudillu Allahu man yasha màálù ṣáìdì nìyẹn ọlọ́ni kàdáníkà gbogbo ntòfààní yudillu Allahu man yasha ẹni tó bá wu ọlọ́run ẹni máa ń sọnù so ṣé àwọn àdọ̀rọ̀ tún pé kàdáníkà yudillu Allahu man yasha káwá ní ọ̀rọ̀ àwọn alladhina kafaru min al-kitab náà nílá torí tẹ bá wọ báyà yẹn ṣe ń bọ̀ ó sì yá kù yẹn fẹ́ jọ tó lọ́ba نعم وما جعلنا الله وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا nígbà tó lọ́ba nígbà tí Ànábì sọlá tọ́lọ́ba sáyà kalẹ̀ pé àwọn tí ó mọ àwọn màláíkà nineteen wọ́n ń bẹ láwọn olùsọ́nà ọlọ́ba ní wàá má jẹ́ àlùna ìdẹ́tẹ̀ òun òun kàtà fi sí yẹn àmọ́ mà fi ṣe nǹkan kan إلا فتنة للذين كفروا كل بعد فتنة كافرين ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا أها 18 ọlọ́ba ni kó lè bàjẹ́ pé àwọn kèfèrí wà máa sọ pé àká ah, ah, àwọn tẹ́ ìsan bẹ̀rẹ̀ ọwọ́ ìlọ́rọ̀ nineteen ní mọ̀lẹ́kà nineteen kí ni tùmọ̀ ìbọn eléyìí ẹ̀rí ọ̀rọ̀ mẹ́fàlì náà ni ọlọ́ni kàdáàlìk bẹ́ẹ̀ náà ni yòdì lòlọ́ọ̀wọ́ mẹ́yàṣá ẹni tó bá wọlọ́ ni máa ń sọnù so nineteen yẹn àwọn ìgbàgbọ́dọ̀ gbọ́ yé ayẹyẹ lẹ́yìn wò bẹ́ẹ̀ nineteen ọ̀rọ̀ ni kí ló kan nọ́mbà pẹ̀lú pé náà ń jẹ́ náà ìwé ni mọ̀lẹ́kà nineteen ẹbí níbẹ̀ yẹn sẹ́yìn alẹ́ sọ pé kàdálíkà yòdìlú lọ́hùn máa ń yàṣà kì í sọ̀rọ̀ yahudi adẹ́gbẹ́ yòdìlú bíi kẹfìrán ọ̀rọ̀ lọ́ọ̀bà subhanahu wa ta'ala ni nínú dẹ̀lílẹ̀ ẹlẹ́kejì pé wàyá dìde kẹfìrán yahudi ò gbà àwọn mùnàfikún lè gbà pé ìdáyà ń bẹ ní nínú alukur'an karim ọlọ́ba ni wà má yòdìlú bíi ilẹ̀ fásitìn kò dẹ̀ sẹ́ni tí ó àyàfi àwọn pòkì wọ́n ní aslul fisk ìpìlẹ̀ pé wọ́n kọ́ sọ pé èèyàn fasik òun náà ni alkhuruj òun náà ni kéèyàn jáde ó mọ̀ pé yàní alfasik bimana alkharij an ta'atillah ẹni tó jáde kó òun ìṣètọ́lọ́hún tó jáde kó òun tẹ̀lé tọ́lọ́hún àti tẹ̀lé tánàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ó ní ọ̀rọ̀ èyí tí mú wá nípa àwọn àyàtì wọ̀nyí so eléyìí ó ní àfáwà nínú ọ̀kan nínú àwọn onímọ̀ ló sọ ó ní wàá kẹta ṣáànù kúlẹ̀ kọ́ọ̀sìrì nadọ́r dọ̀yìn fọlẹ̀ àkẹlẹ̀ ó ní ìṣesí àwọn mọ̀náfíkì bẹ́ẹ̀ náà ni ìṣesí gbogbo kúlù kọ́ọ̀sìrì nadọ́r ẹni tí òye rẹ̀ tó bá ṣe kí ni o tó bá kéré dọ̀yìn fọlẹ̀ àkẹlẹ̀ ẹni tí làákẹ́ rẹ̀ bá kéré láyùjáwìzù nadọ́r láyùjáwìzù nadọ́r olè amúr alimakaro ẹ̀mí tiẹ̀ kò ní kọjá ọ̀rọ̀ ìtọ́kankọ́ ìbẹ̀lẹ̀mí tiẹ̀ ó máa lọ azọ́hìr ìtọ́kankọ́ ní gbangba báyìí níta lè fojú bí ah, àti kásùnbà lè àti kíṣà ń jẹ́ máa náà ó lè orí ẹni tó ọpọlọ tiẹ̀ bá kúrú kò ní rìnà jù bá ń lọ ìlànà wàrọ̀ àhú mínkìnnì mínkùnlé mahbub wàhádìí àlọ́ àkàrò akfẹ́rọ̀ lọ́kọ́lùkù ó ní kò ní lè reason tayọ yẹn lọ síbi àwọn nǹkan míì tó jẹ́ pé igi nǹkan tó dáa ni lẹ́yìn nǹkan yẹn ó ní eléyìí sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí ní sísí ọ̀pọ̀lọpọ̀ ó ní wàhádà alu kathirin wàhádà alu aktharo lẹ́kọ̀lì eléyìí ní sísí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òfin ọlọ́run ojú tá a máa ń wo ojú tó kéré ni yóò fojú ojú tí ò jìnnà ojú mẹ́ta gọ́tà ní fi wo kò ní fi iwájú kò ní fi wo ẹ jẹ́ kí n mú àpèjúwe bíi méjì àmẹ́ta wákàtí káfí kásẹ̀ rẹ̀ ńlẹ̀ arákùnrin kan nínú àwọn mọ̀tẹ́zílà kan ni nínú àwọn ẹgbẹ́ àsopọ̀ àwọn mọ̀tẹ́zílà yuqaddimuna al-aqla ala an-naql àwọn máa ń fi làákàyè síwájú síwájú ẹ̀rí nínú alukur'an àwọn òpè nítorí àkẹ́ àwọn ò bá ti gbà wọlé kò lè correct wọ́n wàá tún nǹkan yẹn lọ́nà mi wọ́n twist ẹ̀ ìkànnì wọn ló ń mùsùlùmí náà ló ẹ̀ mọ́ sọ ni ó ní yadun بخمس مايين أسجاد وديت ما بالها قطعت في ربع دينار في ربع دينار وني أوو أوو تجي أوو تجي tẹnìkan تاني gé lọ́nà ìtọ́ owó rẹpẹtẹ ni ó san tẹnìkan bá gé owó lọ́wọ́ lọ́nà ìtọ́ kí ni ó san owó rẹpẹtẹ onímọ̀ báàlù ha kí wá ló fà á tó jẹ́ pé owó yẹn náà kó ti hàn fi rúbú ìdènà rẹ̀ wọ́n wàá gé e fi rúbù dinar wọ́n gé láyé torí pé ó gbé rúbù dinar rúbù dinar yẹn ní táìmù tá à ń lò lọ yìí ìrìn pé rúbù dinar ti wọ twenty thousand kò sí bó ṣe wọ̀ torí pé a lè calculate ẹ̀ tó bá pàápàá mọ̀ yẹn zakat bá a ṣe wáyé twenty twenty dinar dirham ẹ má jẹun so kò kì í sàṣowó tó pọ̀ rẹpẹtẹ ní ló jẹ́ pé tẹ́ bá lọ wo téèyàn bá dé ọ̀dọ̀ àwọn haúsá nísìnyí rúbùdì mẹ́rin yẹn náà mọ́ sábà fi wọ́n fi síbẹ̀ tá máa fi sọ̀dáàkì iye yẹn ni wọ́n kọ síbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí kò ní tí ì pé ten thousand onímọ̀ báàlù àkótí àti rúbùdì náà kí wọ́n lọ fàtà gé owó yẹn owó tá a gba millions millions ní díyà e ẹni tó bá gbìyàn lọ́wọ́ kí ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò wá gbé ẹni tó wá gbé twenty thousand á wà gé owó yẹn màá rí wọn aṣọ pé tanáà kò dùn eléyìí takora wọn púpọ̀ onítàní na máa lánàá ilá soko òtú làwọ ó ti takora wọn ṣùgbọ́n ní ẹ̀sùn wọn náà lọ́wọ́ àádákẹ́ múrí náà ni ṣé òòrí fẹ́ dákẹ́ ló gbé kàn onítàní akódùn máa lánàá ilá soko òtú làwọ wanastajiru bimaulana minannari wanastajiru bimaulana onítànákò ó ní ilé ìtakùrà wọn máa lànà ilà sùkúrù tó láhùn ṣùgbọ́n ẹ ṣàjà dákẹ́ ọlọ́run yẹn ló sọ ọ́ ó ní wàhánà stajiru bíi mọ̀wúláàna ìnìyàn náà ká sì máa wá sọ ọlọ́run kò gbé iná kó wọ́n ìpè ìta sọ ìkọ́mọ̀ ìpá àti fẹnu kọ ṣùgbọ́n kò méjèèjì lọ kò wà lọ́jíkà ìkànnà àwọn onímọ̀ bẹ̀rẹ̀ ìkànnà àwọn onímọ̀ khiyamatul mali fanzur hikmatal bari ó ní aminatul islam islam ó pàtàkì amina amina tí islam pàtàkì pé kullu mùsùlùmí ala mùsùlùmí haram àrùn gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan lè wọ̀ fún mùsùlùmí kejì dámuhu wà mẹ́nuhu wà ẹ̀rọ̀dọ̀wọ̀ dúkìá rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ lọ́nà ìtọ́ ò gbọ́dọ̀ pa láì lẹ́tọ̀ọ́ ò gbọ́dọ̀ ẹ̀jẹ̀ èèwọ̀ la jẹ́ lórí ara wa wọ́n gbọ́dọ̀ pé àmẹ́ẹ̀mẹ̀ yẹn Islam fẹ́ ká sọ amanatul islam bí islam ṣe pàtàkì amánà tó ilé jẹ́ kí ilé jẹ́ kí owó yẹn ilé jẹ́ kó rè ó ga pé ah, ah, ẹni tí wọ́n ní kó máa sọ ó sì jàǹbá ẹ̀ ẹni tí wọ́n ní dúkìá rẹ̀ ọmọlúwàdí ẹ̀ owó ẹ̀ èèwọ̀ ní lórí ẹ̀ ó ti jàǹbá ẹ̀sán jàǹbá ní islam ló sọ pé ẹni tó bá gé ẹnì kejì lọ́wọ́ kò sanwó tó pọ̀ ṣùgbọ́n bí islam ṣe tún wá bó ṣe wá fi ojú láì fi bó ṣe wo ìjàmbá tó òun náà ló fún wa ní ọwọ́ tá a pọ́n léwu nígbà tí ò bá sí jàmbá tó bá ti jàmbá ẹ yẹpẹrẹ ṣùgbọ́n pé màá rí kò lè ronú tayọ pé ah, price lòun wò kò wé kí ló wà ní ẹ̀yìn rẹ̀ price ni pé kó lè bàa jẹ́ pé kálukú sọ̀rọ̀ price ni pé nítorí wáyé pé nígbà tí wọ́n ní ìwọ gan wọ́n ń sọ̀wọ́ náà wọ́n ní kọ́ mọ̀ ìyá sọ nígbà tí wọ́n ń sọ̀wọ́ kí wọ́n ní wọ́n mọ́wọ́ lọ bí tí ó yẹ kó mọ́wọ́ lọ sí ibẹ̀ sí àpèjúwe kan yẹn àpèjúwe mi ìkànnà ọmọ stẹ̀ṣẹ̀kùn ó ní alukurani ń takora wọn kí lálàyé tí a tó fi ní alukurani ń takora wọn ó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé walakum fil qisas. walakum fil qisas hayatun ya ulil albab la'allakum tattaqun ọlọ́ba ni walakum fil qisas ya ulil albab hayatun ọlọ́ba ni níbi alqisas ní ìdájọ́ ọlọ́run ọba pé ẹni tó bá pààyàn kí wọ́n pa á ìyẹn là ń pè ní alqisas ọlọ́ba ni walakum fil qisas hayatun ọlọ́ba ni ìsẹ̀mí ń bẹ nínú kẹ́ẹ̀pẹ́ ẹni tó bá pààyàn ìsẹ̀mí ń bẹ nínú kẹ́ẹ̀pẹ́ ẹni tó bá pààyàn mustashrik wa bọ́ síbẹ̀ ó ní àà èèyàn jẹ́ mẹ́wàá láwùjọ ẹnìkan pa á ẹnì kejì wọ́n kú mélòó wọ́n kú mẹ́sàn-án ẹ̀tún wá ní ká lọ pa ẹni tó pa àyàn yẹn ọlọ́run ni walakum fil qisasi hayatun tẹ́ ẹ bá pẹ́ ń bá pààyàn padà ìsẹ̀mí wà ń bẹ̀ ó ní ìsẹ̀mí dà ń bẹ̀ ó ní kò wà lọ́jíkà oríṣiríṣi ń bẹ̀ ó ní kò sí kò wà lọ́jíkà kò sí nǹkan bẹ̀ mẹ́jọ yẹn kò bá jẹ́ mẹ́sàn-án tán bá rehabilitate ẹni yẹn ẹgbẹ́ ọlọ́ba sùnmọ́ tó ṣe ìyá olùlẹ̀ alibab ẹ̀yin tí ẹ nílà káyì ẹ̀yin tẹ́ ẹ lájọ ní tẹ́ ẹ lájọ lórí ẹgbẹ́ ọlọ́run ti parẹ́ ìyá olùlẹ̀ alibab ẹ̀yin tẹ́ ẹ ní ṣé kí ni o ìdẹ́gbẹ̀ ló bù oní ọ̀lọ́pọ̀lọ́ làákàyè ẹ̀fẹ̀ tó ní làákàyè làálẹ́kùn làálẹ́kùn tẹ̀tẹ̀kùn kẹ́ ẹ ọlọ́run wa nígbà tí ò bá sí kìtàbù lọ́ọ̀lì kìsọ́ọ̀s ìdájọ́ ọlọ́run pé ká máa pẹ́ tó bá pààyàn èèyàn mẹ́wàá yẹn wà lẹ́yìn wọn lè mọ̀kùn kankan lórí ilẹ̀ mọ́. nọ́mbà one pa nọ́mbà two àbí wọn ò pa padà àwọn èèyàn ti nọ́mbà two yóò tún ẹ̀ mọ̀ wọ̀rí ìjọba bá ń bọ̀ wọ́n lè pa mẹ́rin ẹ̀yìn tó kù ní nọ́mbà nọ́mbà two tán ṣùgbọ́n nọ́mbà ti yọra pé yóò kan yẹn ọlọ́run tó wá yanjú ẹ̀ ọlọ́run wọ́n mẹ́ innahu kana mansoro. ọlọ́ba ní ẹni tí wọ́n bá pa ní ọ̀nà àbòsí faqad ja'alna li waliyyi sultana àwọn tí wọ́n jẹ́ àwọn fámìlì ẹ̀ ọlọ́ọ̀ni àti gbàgbára fún wọn àwọn abáni sultan níbẹ̀ yẹn imma al-qatl wọ́n ní ẹ̀bà pọ̀ náà ni o wọ́n imma diyya tàbí owó ẹ̀mí yẹn afẹ́ gbà ọlọ́ba ní fala yusrif fil qatl kò sì gbọ́dọ̀ sí Allahu akbar kò sì gbọ́dọ̀ àrínà àwọn onímọ̀ tó ń gbé fàlàyèsí fi kọ́tìlù pé pé kò gbọdọ̀ sí ìkọjá àlà níbi pípa òun náà ni pé kọ́tìlù gẹ́rì lè kọ́tìlì kẹ́ẹ̀pẹ́ tí ó pààyàn bàbá mi ló pààyàn ẹ mọ̀ wọ́n rí ọmọ tiẹ̀ náà fẹ́ kọjá àwọlẹ̀kùn fìlìkì sọ́ọ̀sì hayat ó fi pé wọ́lẹ̀kùn fìlìkì sọ́ọ̀sì hayat hayatu tèmi ó síìbù tó bá jẹ́ pé mi ò ṣe pa tó tó bàbá mi pààyàn wàlákùn filikisọ́ọ̀sì hayat ṣe pé hayat tèmi save tó pé kẹwàá pé èmi èmi kọ́ ni mo dẹ́ṣẹ̀ walakum filikisọ́ọ̀sì hayat òun náà pé kó má bàa sí fáwọ́dọ̀ láwùjọ tẹ́ ẹ báyìí tètè pa ẹni tí ó pa ẹ̀yẹn èmi ò wọlé kò ní di hurubu ayam kò ní di pé a ah, ẹ mọ̀ wọ̀rí kò ní dàbí ọ̀rọ̀ kò ní dàbí ọ̀rọ̀ lálùpọ̀ àti ìdí tó àbẹ́rùn mú ni tàbí fi àti Mọdákẹ́kẹ́ tó bá ẹni tó kọ́ pààyàn ní Mọdákẹ́kẹ́ tán mo báyìí níjọba pé ah ìwọ pààyàn ìjọba sì ẹ̀pọ̀ náà jẹ̀mọ́ ṣé àwọn èèyàn tó kó pọ̀ tó bá wọn. ṣùgbọ́n ni mo sọ pé Ibn al-Qayyim mo sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán wà láwùjọ wa in tó jẹ́ màkìrú in tó sùkàn ra kù lọ́yìn dúdú fáwọn ni wọ́n mọ̀ wò ní òfin ọlọ́run kí ni bẹ lẹ́yìn rẹ̀ wọn à ní wò ẹlòmíràn á sọ pé à ṣe báwọn tí àwọn kìnìún ní àwùjọ wa yìí náà ọ̀la ìrọ̀ ẹ̀ náà wà ń bẹ ìrọ̀ ẹ̀ náà wà ń bẹ dáadáa láwùjọ wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ẹnìkan sọ wúmà nǹkan bóyá mímọ bóyá bó súnmọ́ yà ni àbí kó jẹ́ kó fọlọ́ nǹkan lèmi náà ti ń kà wọn ni wúmà yẹn nàárẹ̀tì pé nígbà tá anabi sallallahu alayhi wa sallam sọ pé la yakhluwanna rajulun bi imra'atin illa ma'a dhi mahram ẹnìkan kò gbọdọ̀ wà ní kọ́lọ́fín pẹ̀lú obìnrin kan àfi pẹ̀lú mahram wọn ni wọn ni ah òfin ọlọ́run aláì òfin ni wọn ni obìnrin yẹn bóyá fúláàtì méjì ti máa rántí dáadáa wọ́n ní bóyá ọkùnrin kan wá fẹ́ ṣe nǹkan kan ní fúláàtì tó bí eventually tí a bá kọ̀dọ̀ pé ah ọlọ́run tó gbé òfin kalẹ̀ ah ọlọ́run máa kú sẹ́rẹ̀ o ọlọ́run subhanahu wa ta'ala kó mọ̀ sáláyé ṣe àánú fẹ́ni kankan wa so wọ́n ní obìnrin yẹn ní lóbìnrin bá pọ̀ ọkọ ẹ̀ pé ẹ̀yìn ní ó dà pé ẹ narètè wọ́n bọ́kùnrin wọ́n bọ́kùnrin làǹtí láti inú ilé ṣe ìgbàdánwò ni ṣe ń gbé obìnrin tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀wù fìtínà tí ó ṣẹlẹ̀ láàrin bẹ́ẹ̀ sùtì tóbìnrin ò bá lẹ́kọ̀ọ́ pé kòun kọkọ òun pé flat àwọn o iná níbo àwọn bàjẹ́ o wọn náà fẹ́ wá chẹ́kì kankan bẹ́ẹ̀ o kí ọkọ wa bá wọn bẹ́ẹ̀ bọ̀ kí ló là ó tẹ̀lé òfin ọlọ́run bá subhanahu wa ta'ala but ẹlẹ́rìí mọ̀ wípé pé abú ah, ẹ má bọ̀ torí pé kò rí nàta yọ èyí tí wọ́n ń sọ. níwọ̀n ní obìnrin gbọdọ̀ travel ẹ̀ ní mahram ẹ̀bẹ̀ bá ọlọ́mọdé àárí kò ṣe dáadáa ẹni tí bá mọ̀ ń travel máa dánwò tí ń bẹ́ẹ̀ bí travelling tí a bá ní kóbìnrin ní mahram kóbìnrin kó gbọ́ kọ̀ sọ́nà láago méje àbọ̀ àbí mẹ́jọ lálẹ́ táyà di fa ó di láì níbo ni ó mọ̀ bá rẹ̀ sí. sọ kọlọmọba subhanahu wa ta'ala kò ṣàánú wa kò sófin ọlọmọba subhanahu wa ta'ala tí ò ní hikma sọ kámọ̀ ronú bí àwọn mọ̀nàfikún àwọn mọ̀nàfikún làwọn máa ń rò pé òfin ọlọmọba ìyà ní ibẹ̀ ní ẹ̀yìn ẹ̀ sùnmọ́ kí ló ń bẹ lẹ́yìn rẹ̀ ìdàkùn ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run ànábì àsọ quran kalẹ̀ kó lè bá bọ́ nù dààmú kí wàá ló lè bá bọ́ aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.